بما يستحل حادكم ما لا حكي ما يستحل حادكم ما لا حكي وعن عبد الله بن حباس رضي الله عنهما قال نا رسول الله صلى الله عليه وسلم أن تطلق ربان وعن يبيح حاضر لبعد قال فقلت لابن عباس ما قولوه حاضر لبعد قال لا يكون له سمسار عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزاب عن المزاب عن المزابنة أن يبيع ثمرها حتي إن كان النقل بالتمر كيلا وإن كرم أن يبيعه bizabihi bizabibi kaila wa in kana zar'a an yabi'ahu bikaili tuhami na han zalika kullihi tinú lé hadisu alakɔkɔ lónìí òní hadisu anas bin malik radiyallahu ta'ala anhu an anas bin malik radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى تزهي قيل وما تزهي قال حتى تحمر قال أرأيت إذا منع ثمرة بما يستحل أحدكم مال أخيه حديث أنس بن مالك رضي الله عنه تي أجل قولني أجو حديث تي أكني جنا نقبع بي النبوة محمد صلى الله عليه وسلم نهى عن بيع الثمرة حتى يبدو صلاحها anabi kọ kí èèyàn ta èso nínú oko rẹ̀ ṣáájú kí ó tó hàn pé èso yìí ò ní kú eléyìí la júwe fúnra wa pé nínú kó túrí bàbá ipá gbàdo bí àwọn kan ní anítọ́ba ipé anínábù èso nábì ntí wọ́n fi mọ̀ pé léyìí ò ní kú mọ́ pẹ̀lú ògùn ọlọ́run oníkíni hatta yatamawa ẹ́ eh? títí tí ó fi ní ìṣẹ́ ní omi tí ọba dùn àwa mẹ́nu bá ń jẹ ìjọ náà ní hadith eléyìí pé nínú àwọn èso mi ń bẹ tó ṣe pé kí wọ́n pa àwọ̀dà lẹ́ẹ̀fì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí ò ní ṣe kíni eléyìí ò ní kú mọ́ òun ní ta nabi wíyí sallallahu alaihi wasallam náà àǹbẹ̀ ìsèmárì hatta tuzhi ila wa ma tuzhi qala hatta tahtarra àwọn èso tí máa pàwọ̀dà nígbà tí ń bá ń kọ́kọ́ ń yọ anírò àwọn èso bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bí iná lápèjúwe bóyá bíi ẹ́ bíi tòmátì àbí nǹkan míì tó ṣe àbí máńgò tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ àwọ̀ ewé náà ni ni ó mú wa àmọ́ tó bá wá yá tó bá ti dé stéèjì tó yẹ pé ah, àmọ́ tí ọlọ́run lè ṣe lókù eléyìí ti dáa yín ti ń tó jẹnu yóò wá ṣe yóò ṣe kíni yóò pààrọ̀ àwọn ọ̀rọ̀ ànábì wí hata ahmarra títí tí ó fi ṣe pupa ẹ ànábì sallallahu alaihi wasallam fún wa ní ẹ̀xámpù sì ran èso kọ̀ọ̀kan èso tí e bá pupa kò ṣẹ̀ṣẹ̀ di ká máa retí pé ńgbà tó bá pupa là nẹ́bi wí o ká má ṣe àdìsí gbọ́ o òun là nẹ́bi òfin pé ńgbà tí ìnábi bá tó ṣe kíni tó bá tó pupa ó ní ńgbà tí ń bá tó ń lómi tí irú àwa àwọn àgbẹ̀ tí wọ́n mọ̀ ń pa àgbàdo àbí nkankan wọ́n ní òun ó ṣe kíni ẹ́ yóò túrí ẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Mahmood láti Ondo wọ́n ṣe wípé wọ́n á nípa báyìí eléyìí ni hadithu Anas bin Malik kò jìnnà púpọ̀ sáàdìsù tá ké ní ìjẹjọ́ n ti ń sọ fún wa náà ni pé bẹ́ẹ̀ yẹn ọba ta èso ó ní àsìkò tí mùsùlùmí tó gbọ́dọ̀ ta tẹ̀sọ̀ bá sì wà lórí igi àti wá ṣe àlàyé fúnra wa lọ́pọ̀lọpọ̀ bẹ́yẹn bá dá gita àbọ̀tagi pẹ̀lú èso àbígi nìkan lọ́fẹ́ ló kọ̀ fẹ́ lo èso gbogbo àwọn eléyìí ni a ti ṣe lálàyé fúnra wa níjẹ̀jọ́ kọ́lá arọ àyíta ìdá mẹ́nà allahu samara bima yastahilu ahadukum mala akhi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó wá ìdí fún wa èyí tá a kà níjẹjọ àti èyí tá a kà lónìí yìí náà ẹ má ta èso hatta yabluwa salahuha títí tí ó fi hàn pé a ah, èso yìí ò ní kú kò ní jẹrà sórí igi rẹ̀ kí ló fà á anabi ni idha allahu thamara bọ́lọ̀nba tí ọlọ́run ọba yọ̀ǹda kí èso yìí ọyọ kọ́da mana allah anabi nkọ́ wa ń bì inú akida mùsùlùmí nù. No òun uh, làlùkùrá ni wí nù sóràtú sóràtú wákẹ́ àní àbí àbí sóràtú yasin am nahnu azari'un a antum tazra'unahu am nahnu zari'un naam alwaqi' àná naam ọlọ́run ní ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin lẹ́ ń gbìn ní àbáwọ̀ ọlọ́run. ẹ̀yin kan fi ń bọlẹ̀ bomi kan da yẹpẹ̀ bo am zari'un ọlọ́nla wa gan la ń gbìn ẹ̀kọ́ yẹn la nàbí kọ́ wa ń bì yìí mana samara a pé kí èso kó jáde kó ṣe jẹ kò sí lọ́wọ́ kínní kò sí lọ́wọ́ ọmọ anabi adama ọwọ́ ọlọ́run lọ́wọ́ anabi ní bọ́lọ̀ ń bá wọ́n bá wọ ọlọ́run gẹ́gẹ́ bí ọlá bima yastahilu ahadukum mala akhihi lọ́fẹ́ sọ owó ọmọ ìyá rẹ̀ dẹ̀ tọ́ fún ọ o ti gba owó ọta àgbàdo tí ètú rí ọta mango tí è tí ọ tí sàmì pé wọn pọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ wá pọ́n mọ́ o ti gbowó ti ná bima tastahilu mala akhika kí lọ́ sọ owó òun di halali fún ọ ànábì ń béèrè sallallahu alaihi wa sallam irú àwọn abéèrè wọ̀nyí àwọn abéèrè pọnú alukur'an àwọn abéèrè pọnú sunna anabu muhammad sallallahu alaihi wa sallam àwọn afáwa fi wá pé àwọn abéèrè kan ò nídìí èsì kì í ṣe pa anabi ń béèrè yín àyín pé sọ̀dí tí ó fi gbowó hàn ìbéèrè tá a máa bíyàn láti fi dá yàn lágara ni pé a kí ló fi kí di halali fún ọ nípa báyìí eléyìí là ń pè ní at anabi sọ ìdí. So ìdí tí òfin fi wá pé ẹ má ta èso kó tó bẹ̀rẹ̀ sí yọwọ́ pé òun ọ̀dà kí ni ìdí náà ni pé ìwọ kó ní kọ́ da òun tó rà náà kó ní kọ́ da àbí kọ́ bàjẹ́ ọwọ́ ọlọ́run lọ́wọ́ bí ọba wa dá a mọ́ tó o ti gbowó kí ló so owó di halali fún ọ torí èso lọ́fẹ́ jẹ tó fi san owó àti ṣàlàyé pé eléyìí yàtọ̀ fẹ́ni tó ṣe pé kíni igi lọ́fẹ́ lò. Lo hadithi yìí ọba wí o abẹ́ni tí ó ta èso àti gi tí ó sì kankan lọ́rùn ẹ̀ńtó nímọ́ àṣeyàtọ̀ láàrin ẹni tó ta èso náà pẹ̀lú májẹ̀mú pé ó gé ní ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo eléyìí la ti sọ fúnra wa níjẹ̀jọ́ ní kúkúrú ìdí tí òfin fi kọ́ fún wa nù sẹ̀ríà káta tí ò tí gbó òun ni pé bí ó padà gbó mọ́ kí ló fẹ́ sọ owó òun di halali fún wa inú àánú ọlọ́run fún wa òun nírú àwọn nǹkan báyìí wípé bí ọlọ́run bá ṣe òfin àbánẹ́bùa muhammed sallallahu alayhi wa sallam bá ṣòfin kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ọlọ́run àtànẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n wàá ṣàlàyé fún wa ìdí táwọn fi tí wọ́n fi ṣerú òfin bẹ́ẹ̀ bánẹ́bí ọba ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wa rú àlàyé tó ṣe yìí àfẹnijẹ́ bá sọmọ lẹ́yìn ànẹ́bí ó ti tó ká ànẹ́bí ọ sọ pé ẹ má ta nǹkan báyìí kéyìn ó sì má ṣe kíni kọ́mọ tà má ti ń jẹ́ ìmánì nù àmọ́ gẹ́gẹ́ bí àánú ọlọ́run lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí yóò tún máa wá sọ fún wa pé àyìn tí mo fi ní ẹ má tà nǹkan báyìí ni forí ara yín náà ni ọlọ́run wá wí eléyìí kò wí anábì wí kò wí mùsùlùmí gbọ́dọ̀ gbàfà fọlọ́run àtànábì sallallahu alayhi òun ni àkíyèsí ara wa ní ní Maka ní Jeddah precisely àwọn alálàájì kan mọ̀rùpátẹ̀ kó àbí nǹkan ni wọ́n ti wá wọ́n wá ń bi mí pé ìyá kan bi mí pé ọ̀rọ̀ tí ọba yé nínú hajj la ni wọ́n béèrè àmọ́ béèrè tiẹ̀ ni pé ẹjọ́ ẹjọ́ ẹ aṣọ funfun tá a tiẹ̀ máa ń rò yẹn àti kéèyàn tó ń farí yẹn ẹjọ́ kí ni kí ni kí ni reason fún gan kí ló fà gan ànọ̀dà ṣé ẹ ti mọ̀ pé yẹn máa rò sọ àbí ẹ ti mọ̀ pé yẹn máa tọ̀ ìtawà ń dáhùn nù àmọ́ ẹ rí i pé kí ni reason fún báyìí báyìí àìmọ̀ràn lèmi ò fún yín mo ní béèrè yìí ń pé nù làákàyè tìyín ló ti wá torí problem tọ́pọ̀lọpọ̀ nílò ni ni pé ń subject ẹ̀sìn rẹ̀ sí ká debate àwọn ẹlẹ́sìn kejì ọmọ wa sọ fún yín pé ẹ ẹbí báwọn kìnnìkan ti ń ṣe lẹ́yìn náà ń ṣe ẹlòmíì yìí wọn ti wá di ìrònú fún bàbá tí wàá rà fa ntí ọmọ béèrè ni kò ní béèrè ntí ó ṣe láǹfààní nípa báyìí ẹẹ eh, gbogbo ntọ́lọ́mba ní kéèyàn ó ṣe àṣẹ ni òun ló dá wa èyí tó bá wù yẹ wàá sọ fún wa pé ìdí ni alihamudulilayi èyí tí ọba sì sọ̀dí fún wa àtó béèrè pé èsì tó ní ká nǹkan báyìí tó ẹ dákun ká ká fi sáàrin ni ẹ jẹ́ kẹ́sìn rẹ̀ ọdọ lójúkójú ọ̀nà ọ̀là lọ́wà ẹ̀jẹ̀ nìkan máa wá confuse rẹ̀ máa pé ẹ àwọn ọ̀rọ̀ tí ọba la ká yìí mu ẹnìkan sẹ́ndí méèlì sí wa ń jọ́ kan pé ẹ wí nǹkan báyìí nípa ẹ̀sìn àwọn ẹ̀yin tẹ̀ ń kí oorun kọ́ Oni ní irun pé wọ́n ń kírun pé wọ́n ń kí oòrùn àjẹgbọ́n alárúbáwá tí wọ́n ń sọ là náà oòrùn làwọn náà ń kí torí kò sí irun bíi sọ̀láàtù tiwọn èbó ti ń péré kò sí kíni kò sí irun níbi tiẹ̀ yóò ṣe wá jẹ́ pé ìkírun ó di kí oòrùn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ọmọ wa ronú bó bá ti gbọ́yìn pé ah rúkìnnì wọn wá wí sí ẹ̀sìn yìí má jẹ́ wọn má dààmú lágbàá rẹ o ìwọ ni ọkọ́kọ́ convince kọ́ wa convince pé ojú ọ̀nà lèmi wà o gbogbo ẹni tí ọba wa convince pé ojú ọ̀nà ló ń wà àwọn ọmọ wa gbá laka rẹ̀ ń bọ́ọ̀lù nírú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí nírú àwọn tó pé ṣètọ́ni Kùránì ti sọ fún wa pé ṣètọ́nù ni máa kọ́ wọn ẹ jẹ́ n fún yín lápèjúwe kan náà Al-Qur'anil Karim nínú èyí tí àwọn kan ti wí tó ju gbé léyìí lọ nígbà tí ó dé pé ẹ má jẹ òkú ń betí ẹran ẹ má jẹ kíni òkú nbẹ ẹgbẹ́ kí làwọn kèfèrí ìgboro mẹ́ka ń wíjọ́ náà tí wọn náà fi mọ̀ ma mọ̀jẹ́ nìkan dààmú làákàyè rẹ ma pé ọ̀nà lọ wà ọgbẹ́ni tí o ti ọlọ́run fi mọ̀ àbí kọ́dà ẹni ọjẹ́ mùsùlùmí tí ń súnà náà lè fẹ́ fi náà dààmú rẹ ẹ̀yin ń súnà sí wọn náà rí nǹkan báyìí ń ẹ mi ń mi o kí làwọn ń ta'kuluna ma qataltum wa tatrukuna ma qatalahu Allah. ǹtẹ́ yẹn pa fúnra yín ẹ̀ ń jẹ èyí tó lọ́wọ́ apá ẹ̀ lẹ̀ ní jẹ dáàmú pé ntí ọba gbàgbọ́ yé kíní wọn dààmú làákà rẹ̀ pé ah, lóòótọ́ ni pé àwọn ọmọbẹ gbé ẹ̀yìn ẹ̀yìn ọmọbẹ pa nkẹ́ wà lọ́dà èyí tó lọ́wọ́ apá ẹ̀ wá ní ọ̀dà gbogbo yìí ni àwọn ni mo fi ní o gbé yìí tí wọ́n ṣe ń wí nísìnyí ọmọ ni nínú èyí tí àwọn ẹni ìsíwájú ti wí bí o ṣe wá dààmú àwọn sọ̀hábẹ́ ńgbà náà ni pé ìmánun rọ́ọ̀sìkò ìmánì tí wọn ò mọ ẹsẹ̀ rẹ̀ kan wà ńlẹ̀ kọ́kàn wà lókè ẹsẹ̀ ìmánì tí wọn méjèèjì ló ṣe kíni lọ wà ńlẹ̀ ẹ̀jẹ̀ ń tó fún yín lẹ́ example kan nù hadithi ńgbà yahudi kan pàdé Salman al-Farisi tona ebe tẹ lọga yín gbogbo nǹkan ní máa ń kọ yín èyí wọn anabuwa muhammad sallallahu alaihi wa sallam kíni salimanu fi dá lóhùn pé wá kọ́dọ̀ tún kù kan tó o ti mà alamana hatalifera kọ́dọ̀ kọ́ wa pé bàbá bí abùkátà tá a fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ ọ̀tún ni ẹsẹ̀ òsì ni ká gbé wọlé bàbá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún ni ká nà jáde ìwọ yahoo dísò tún ti gbọ́ yín rẹ bẹ́ẹ̀ òun fẹ́ fi ṣe ẹ̀yẹ́ ni pé gbogbo nǹkan náà ga yín òun máa kọ́ yín oníbẹ̀ẹ́ ni kọ́dọ̀ tún kọ́ wa lélẹ́yìn náà kò tún mọ̀ bọ́ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ àwọn tí mọ́ni bá ti rinlẹ̀ lẹ́mìíyàn bí ó kè àbí súnà ti wà lára yàn ní dáadáa kò sí tẹ́nìkan wí ah, nígbà tí tí wọ́n ń ṣe ṣe ni tọ́dọ̀ lójú so nípa báyìí n ta fi yà lọ bẹ̀ yẹn ni pé kọ́lọ́hún ọ sọ ìdí tóun fi ní àṣẹ nǹkan àbí kò sọ èyí ń káwa ń wá kí i ntí mùsùlùmí ń wá kí ni pé ọlọ́run ní í anabi ní í ṣe sallallahu alayhi wa sallam nínú àánú ọlọ́run náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò tún máa wá sọ fún wa pé à ntí mo ní ẹ ṣe yìí torí ntí mo fi ní ẹ ṣe ni oore tó wà ń bẹ ni láti lè tún máa fi jẹ́ kí máa nẹ̀wọ́ nẹ́pọn sí i kọ́lọ́n kọ́ máa ṣàṣẹ bẹ́ẹ̀ fún wa eléyìí ni hadithu alakọ̀kọ́ lónìí hadithu ẹlẹ́ẹ̀kejì. عن عبد الله بن عباس رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تتلقى الركبان وأن يبيع حاضر لباد قال فقلت لابن عباس ما قوله حاضر لباد قال لا يكون له سمسارا حديث ابن عباس رضي الله عنهما للاكجي أقاك حديثي أتشاجن تراب kílè tó ti ṣáájú ń bẹ ni pé antotala kọ arọkuban ó ti wà nù hadithi pé látàlá kọwú arọkuban ẹ má ma lọ sí kíni ẹ ẹ má ma lọ pàdé àwọn aróko tí ń kọjá bọ ẹ lọ sí wọn ẹ ẹ ti lọ dé wọn lọ́nà lẹ́yìn ìlú anítùmọ̀ eléyìí ni kíni kèsì pé kéèyàn ra aróko lọ́wọ́ ni hadithi ni ọ̀dà o àmọ́ kéèyàn sáré lọ pàdé aróko létí lé pé kó tó mọ iye tí wọ́n kọjá yìí yàrá ọjà wo ló ń gbé bọ ọjà tí o tó ti kùtà tí o tí o nà wá ní àtọ ah, ọba lè kó kalẹ̀ yé báyìí dé nǹkan sànù rẹ bẹ́ẹ̀ irọ́ ní sè ń pa anabi kọ̀rọ̀ ẹ̀ gbogbo ọgbọ́n àrékèrèké tẹlómìnà bá ń da ìwọ́tọ́ lọ́ọ́ pàdé aró oko bọ́ba lọ́ọ́ pàdé aró èkó náà àbí ìfìyí bọ́ wí gbogbo ọ̀nà téèyàn ọba fi ní jẹ́ kí èèyàn máa ń tà ń pè ní market price Ah, iye tí wọ́n ń tajà yìí lónìí ni ọ̀nà kan nù ọ̀nà kejì ni pé àbí kíyàn lẹ̀ dípọ̀ pẹ̀lú aró oko àbárè èkó ipe do ọjà yìí má ti má ti kó wọlé nísìn má ti ṣe má ti kó wọlé nísìn mo ní stọọ kan tá a lọ kó sí àwọn ọba rí mọ láìsẹ wa pé iye tá a bá la ta la ta bá dánrò eléyìí wò gbogbo ọ̀nà méjèèjì tá a wí ọ̀ta kó kíni ọ̀tà kò sẹ̀ríà o anabi ló wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam naam. wọ́n yẹ bí a xaadirun libaadin tuntun nínú hadithi an yẹ bí a xaadirun libaadin anabi kọ kí ara lé ọmọ baro kó ta ọjà an yẹ bí a xaadirun libaad anabi kọ kára lé kọ́mọ sikini kọ́mọ baro kó tajà. قال أرأيت قال فقلت لابن عباس rọ́ọ̀wì ẹni ọgbà hadithi wa lọ́dọ̀ Ibn Abbas gẹ́gẹ́ bí ó ti máa dààmú làákàyè ọ̀pọ̀lọpọ̀ nísìnyí náà pé a ah, kéèyàn bá kò tajà rọ́ọ̀wì hadithi yìí hadithi wa náà kò yé olóhùn wa bí Ibn Abbas àwọn ìwà máa lọ fi làákàyè tọrọ ànábì síbi tí ànábì òwì lọ wọn wàá bí àwọn tó sojú fi kò síbẹ̀ yẹn ti lè gbàgbọ́ yé hadith anabi tó ọgbọ́dọ̀ tó lẹ́yìn àwọn sọ̀hábì anabi ni sallallahu alayhi wa sallam nítorí kíni torí pé àgbọ́wí ni wọ́n gbọ́ gbogbo ẹni tí ọba ti ṣe sọ̀hábì anabi wọ́n wí ni wọ́n wí ni ọ̀rọ̀ tiẹ̀ wọ́n là anabi wí gbogbo àyè wọ́n ní kíni wọ́n là anabi wí ni àmọ́ àwọn tí wọ́n lè fọwọ́ pé báyìí ló wí àwọn làwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam òun ló fi da ìwọ tó gbọ́ àgbọ́ wí wọ́n wí wọ́n wí lẹ́yìn ọgọ́rùn kan lẹ́yìn ọgọ́rùn mẹ́rin lẹ́yìn ọgọ́rùn mẹ́wàá tí làákàyè rẹ bá ti fẹ́ tu lọ bí tọ́ yàtọ̀ fẹ́ yìí táwọn tó gbọ́ lẹ́nu ànábì yẹra rẹ wò torí pé ẹ lọ́jíkálì bẹ́yìn náà bá wò bá a ti jókòó yìí nísìnyí dárúsù la wà yìí ẹni ọgbọ́ dárúsù yìí yóò gbọ́ àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe pé ní ìjọ míì ìjọ padà lọ gbọ́ pé wọ́n ní wọ́n wí nǹkan báyìí ń darí ṣùgbọ́n àá tí mo wà ń bẹ àbí àbí kì í ṣẹlẹ̀ ah, tí mo wà ń bẹ ń jọ wọn àá ah, báwọn kí wọ́n wí kò lè má ṣẹlẹ̀ tọ̀bí àwọn ọmọ anabi adama yìí òun ni imaamu maliki ṣe imaamu maliki dìde ń gbòòrò madina ń jọ kan ọ wa kọjú sí àwọn ará àwọn ará iraki ah ah imaamu maliki ni ajaban ya ahlal iraq ìmọ̀lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ara iraki yìí o ah, ah. yakhruju minna alḥadithu kabacudu wa yacudu ilayna minkum kadira hadithu kò síbò míì sọ́ọ̀sì hadithi mi ò sí àfi madina tóun ti ń sọ̀rọ̀ yìí ibẹ̀ la nabi gbé sallallahu alayhi wa sallam ajẹ́ pé gbogbo kọ́ọ̀lá rasulu sallallahu alayhi wa sallam ìyá yín ti lọ anabi ò dé raaki ntí ntí maliki ń No hadith wa jáde kú ní ọ̀dọ̀ wa madina yà yín ka bàrúdọ̀ bíi kíni bíi esinsin ah, bàrúdọ̀ sọ́rí aláǹtakùn bíi aláǹtakùn ẹ̀ má bá aláǹtakùn ti ma wòyàwòdò ilé yìí náà kẹfì rẹ ńgbà tá a bá sì tún máa gbọ́ hadasa náà hadasa náà látọ̀dọ̀ yẹn ara kan náà yóò bá ti tó gun ọkàn ti tó kẹ́ni yóò ti tó ọwọ́ kan ntí Imam Maliki wí pé alẹ́mọ́ àfikún yóò ti wá ṣe kínni yóò ti kún ara ntí èèyàn fi gbọ́dọ̀ gbà pé ìgbàgbọ́ yẹ hadithi òun kódà ìgbàgbọ́ yẹ alukurani a máa fi tẹ̀lé tàwọn tani àwọn tó sojú wọn àwọn tí kurani sọ̀kalẹ̀ lójú wọn kò síbò tí lè rí àgbọ́yé tí wọ́n yàtọ̀ fẹ́ ni ọ wọn wí wọn wí òun làwọn afa ma fi dà wà nàntà ń pè ní asbabu nuzul ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ lè gbọ́ yé àfi kẹ́ ẹ ma kí ló ṣẹlẹ̀ ń jọ náà tá a nàbí fi wí nǹkan báyìí ntìgbà tẹ́ tó gbọ́ yé nu hadithu wọn ní tí wọn pè ní asbabu wurudil hadith kí ló dé tá a nàbí fi wí nǹkan báyìí sallallahu alayhi wa sallam ara ọ̀nà tí yẹn ma fi gbàgbọ́ yé alukur'ani àti sunnanu àwọn wo ni wàá sọ yín fún wa àwọn làwọn sọ̀hábẹ́ àwọn ló sojú bí a ntọ́sẹ̀lẹ̀ ń jọ òun tá a nàbí fi wí báyìí òun nìyí example ṣe pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'an karim láyé ọ̀kan nínú àwọn sọ̀hábì anabi ẹnìkan tó àyà alukur'an kan ń tún bẹ́ẹ̀ lómi ní o ṣe máa tí ó máa tún kí àyà alukur'an lójú àwọn afa sunna bíi pé ó máa jù wọn lọ ìwọ̀n ń kí àyà kurani lójú sọ abéjì kurani sọ̀kalẹ̀ lójú ẹ̀ nítorí wọn sọ fún sọ abégbé ẹ̀yìn ọ̀mọ ẹ̀yìn ọ̀gbọ́ntọ́lọ̀ ń wí ni. <laughs> kí láyà náà ni pé waqatiluhum hatta la takuna fitna ọfẹ da wàhálà alẹ mùsùlùmí méjì kan jà wá ní kurani ti ní ká baro ẹni báyìí jà ká pa wọn hatta la takuna fitna títí tí fìtínà òfin ní dìde ẹyin bàbá yẹn yẹn ọgbọ ẹ gbọntọlọn wí ni ọ̀kan náà sọ abẹ anabi wa dìde sí pé agbọ wí ni wọ́n gbọ́ oṣooju tiwa nahanu kọtalna. hatta la takuna fitina amma anta fatuqatilu litakuna fitina. àwa láyà yìí ń bá wí ìwọ́kọ́ àwa lọ́lọ́run direct àwa ń direct audience alukurani pé ẹ bá wọn àwọn tó ní abájà ń jọ́ náà àwa mọ̀ wọ́n kìí sọ àwọn tí wọ́n ní abájà lónìí yìí ni àwa sì ti jà kọ́ọ̀tàlínà hatta la takuna ní ọba fitina ńlẹ̀ ọ̀rẹ́ yìí tí wọ́n ń bẹ̀rẹ̀ yìí ọ̀njà tí ó di fìtínà ni kí ló fún Saudi ní pírífílẹ́jì irú yìí òun ni kò sojú rẹ̀ ọmọ ntáyà ń wí yàtọ̀ fún wọ́tọ̀ kàn ké ní ògèrè ògbélé yẹn dàkún ọ̀rọ̀ ha dérò lè bá dé la fẹ́ tu o torí bí yẹn bá gbọ́ nárí lè bá wọn ó lè wíwí kú yìí pé ànábìtí ní yẹn gbọ́dọ̀ bárò kó tajà. yọ wá di pé aroko tó roko tó gbin na òun náà ni ó tún wá lu wé ẹbẹ ẹnìkan gbọdọ bá ta wà nábì lè ni ah, àfi kéèyàn gbọ́ kọ́ gbàgbọ́ yé kílà nábì ẹ wá wí hadithi òun ò jìnnà sá nábì tó o ẹni ọgbà hadithi wa gbogbo ń ti ń bẹ láàrin wọn àtà nábì lé lọ́gọ́rùn ọdún kò lè méjì torí tábìlì ni àwọn generation tó tẹ̀lé kíni àwọn sọ̀hábà ìtumọ̀ ẹ̀ ni pé bọ́ bá jọgọ́rùn ọdún lọ kò lè pé kíni kò lè pé méjì ọgọ́rùn mélòó ni wọ́n ń bẹ láàrin àwa àtànẹ́bì lónìí ó ti jọgọ́rùn mẹ́rìnlá lọ lónìí yes bóun ṣe wá súnmọ́ ànẹ́bì tó nìna ọkọ wa lẹ́kọ̀ọ́ ọwọ́ ń bi ẹni tó sojú ibn abbas yá èyí tí o wí yìí o qultu libn abbas ma qawluhu hadirun libad. dákun kí ni túmọ̀ káró ara ọmọ bá àrò òkútajà ó jù wá lọ lọ́nà méjì ẹni tí ń béèrè béèrè ọ̀nà àkọ́kọ́ sọ yẹn ọ̀nà àkọ́kọ́ ni pé ó súnmọ́ ànábì ìgbà ṣe ni ó súnmọ́ ànábì gbà wá lọ láì mọ iye ọ̀nà ọgọ́rùn méjì i sí àbí ó ní gbogbo ní téèyàn fi lè sọ bẹ́ẹ̀ wí ẹlẹ́yìn tẹ́lómi ọmọ sọ lónìí yàáfà lèmi náà kẹ́ àbẹ́mi náà lè ka translation yìí nídìí kẹ́nìkan ẹsẹ̀ máa tú ọ̀rọ̀ ọlọ́run fún mi àbí kẹ́nìkan ẹsẹ̀ máa tú àdí ẹbẹ́mi náà lè ka òun ní tó fi lè sọ́jú àwa tò ní lọ ó súnmọ́ ìgbà nábì sọ̀rọ̀ sọ́lẹ̀m ẹ̀ẹ́kejì ọmọ lárúbáwá ni lárúbáwá là nábì ń sọ síbẹ̀síbẹ̀ náà ó tún wá bí ẹni ó sojú ibn abbas pé kila nabi wi gan kara alẹ́ ọmọ baara òkúta ọjà ibn abaji wa sàlàyé fún pé kọ́ọ̀lá wọn pọ̀pọ̀lọpọ̀ náà ni ó ti máa ronú ọ̀pọ̀lọpọ̀ ní ìsìkà kara alẹ́ ọmọ tún bá aró òkúta ọjà anabi ni eh, ibn abasi ni ta anabi wi ni pé láyà kúnù láhu simsaara kọ́mọ jẹ́ simsaaru fún kí ni wọ́n simsaaru kí ara oko ọmọ kó ọjà bọ̀ kí ara lé kọ́ wá dóńdó pé ọ̀nà kẹ́nínú ò lè tajà ní ọjà wa yìí ò níwèé lápèjúwe ò níwèé àwa la gbọ́dọ̀ àwa la gbọ́dọ̀ léyìí tó ṣe pé a ti ṣe jàǹbá ni tọ́ba yìí pé ó ní ìdíkọ́ gbàwé ẹ fún un náà wé àmọ́ ká ti kírètì àwọn ìwé kan tí ò ní jẹ́ kí ẹni ọlọ́jà ó ní eh, direct access sáwọn tí ó rà á láti lè jàǹbá yín mọ ẹni ẹni ọlọ́jà àbáwọn tí ó mọ rà á pé ò lè ò lè ta wà wá àwa la máa ta ọjà báyìí yàn yìí tọ́da bẹ́ẹ̀ bá bá ń ta ẹ bá bá bọ̀ ta ìdá mẹ́wàá ń bẹ̀ ń tiwa ìdógún ni tiwa simsar commission tọba ti mú jàmbá lọ́wọ́ anabi kọ sallallahu alaihi wasallam ọ yàtọ̀ fún kárò kó pé èmi ò mójú lẹ̀ tani ọ̀ràn lọ́wọ́ tí ọba ń polo àbí tọmọ bí wọ́n ti ń ta kínní iye báyìí ní fún ọ iye báyìí ní gbà èyí wọn ò burú o àmọ́ kéèyàn ó ti wá gbóńdò ò ò ò níwèé ọ̀ lè ta kìnìyà yìí láti jàǹbá aroko aróko àbí láti jàǹbá àwọn ará ilé yòókù náà tí ta ọjà gbogbo ń tó bá jọ báyìí pátápátá àwọn examples rẹ̀ pọ̀ but kàbí save time gbogbo ń tó bá ti jọ báwọn anabiwa muhammadu sallallahu alaihi wa sallam oníkẹ́ni la yabi'u hadirun lè ba faroko lẹ̀ jọ́ lọ báwọn tí tí ó rajà ti di báwọn. kí wọ́n jọ dúnadúrà láàrin ara wọn àmọ́ gbígbà tí wọ́n wà dúó láàrin wọn ní dúó ti jàmbá jàmbá yìí mo lè pé ọ̀nà mélòó ọ̀nà méjì ẹ̀ kọ́ fẹ́ jàmbá oko àbí kò pa àwọn a fi nǹkan yìí wé ti ń ṣẹlẹ̀ alẹ́ gbogbo àwọn tá a nẹ́bi kọ̀ ikọ̀ tán láyé náà gba àwọn ọ̀nà ni. ẹbí ó gba àwọn tí wọ́n bá máa ń pa ọ̀rọ̀ ajé àbáwọn tó bá study commerce wọ́n sọ fún yín pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà ń rà lónìí irúgbìn tí mo mú lọ́wọ́ tí n fi ń sọ̀rọ̀ yìí bọ́bá pé iye owó tí wọ́n ná sí àti tí ó gbé débi tá a ti rà á ni bóyá ni ó tó ìdajì owó tí wọ́n ń gbà lọ́wọ́ wa àmàrà bi tí ń jẹ́ kó wọ́pọ̀ ní advertisement pé àwa bọ̀ polo àbọ̀ parọ́sì àbọ̀ sèkínní ara simsaru nù gbogbo ntí ò yẹ kó kún owó ọjà ìwà ń kún ẹ̀yẹn lọ béèrè ẹni kí làwọn tí máa fa tó wọ ọjà fi tẹ bá tẹ bá ní èlò ní ọjà yìí ń bá jáde ní factory yàtọ̀ fún gbogbo àwọn nǹkan míì tí wọ́n wà lẹ̀ mọ́ tí ó fi wá di gọbọ ìfaraàlú gbogbo àwọn eléyìí náà kẹ́yìn ò fura sí gbogbo ọ̀nà tẹ̀yìn ọba ti máa fi dúró láàrin ẹni ó pòdúsì nǹkan àtàwọn tí ó kọ̀nsúmù rẹ̀ nídùú jàǹbá kódà ìwọ ọmọ mùsùlùmí òun là ètò láyé ànábì sọ̀sọ́ là ànábì fi àwọn aróko ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún gbà wọn torí pé agbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà wọn bá ń fẹ́ kó nǹkan rẹ̀ wá àwọn wọn lọ dúró láàrin wọn àbúrò níwèé kankan yìí tá a wílẹ̀ kan gbogbo orú àwọn kan báyìí ẹ̀kọ́ tí wọ́n ọmọ mùsùlùmí gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní union yìí tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní ọmọ mùsùlùmí ẹ̀jẹ̀ wọn ọmọ union ti gbá àwa ti gbọ́ pé nǹkan báyìí ọ̀dà àwa ti gbọ́ pé kí ni nǹkan báyìí ọ̀dà ara ń tí ó lè wọ abẹ́ kínní ìka fura àwọn oníṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láti do ní union lónìí ní union ìfara ní aráàlú pé e, iye báyìí ni e, iye báyìí ni owó òṣìṣẹ́ iye báyìí ni kìnní pé union ẹgbẹ́ ti ẹgbẹ́ ti fọwọ́ sí léyìí tó ṣe pé ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjàmbá aráàlú ni àbí a máa gbá àwọn òfin kan ma anzalallahu bihi min sultan ẹnìkan kọ́lé lọ́wọ́ sí jàǹbá ẹni onílé ẹwà ni wọn gbọ́dọ̀ gbélé fẹ́ lómi ilé ẹgbẹ́ òní gbà hmm? gbóró àwọn ọgbọ́n ìmọ̀dúró láàrin ẹni ọlọ́jà àtàwọn tí ó sàǹfààní bẹ́ ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ bá ń ṣerú union bá ẹyọ yìí ń kó nu union tìyín àlùbáríkọ ọwọ́jà yín insha allah ògbóǹtà ń wí ẹ̀rí pé bàbá gbogbo ayé bá lo ìsìláàmù ayé ọ̀rọ̀ ọ̀la ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ so gbogbo eléyìí náà ká wò à ń ṣe union oníkíní ni oníkíní ni ọ̀pọ̀lọpọ̀ union pàtàkì jùlọ nàìjíríà ń bì ìfara ni àwọn tí ọmọ bẹ̀ wọ́n ń sẹ́ ní máa pọ̀ mbẹ́ kódà kọ́mọ mùsùlùmí ọyọ èyí ń kó lọ́rọ̀ wọn Allahu ta'ala àdá a pé wọ̀ ní kẹ́ lásù àjọṣepọ̀ o ká gbọ́ yé o bí wọ́n ti lé wọ̀ ní kéèyàn ọmọ ṣe union àwọn oníbíríkì náà àmọ́ ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ pé nítorí àti máa gbogbo àwọn òfin tí ọba máa fa ìnira báwọn èèyàn jẹ́ ń fún yín lápèjúwe kan. àlè ìjára nù sẹ̀ríà mẹ́yìn bá rẹ́ǹtì sáfíìsì èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lónìí wọ́n sọ fún wa pé yúníọ̀nù ló wí bẹ́ẹ̀ o ọgbà ẹnìkan pé kọ́ wa bọ̀ ṣiṣẹ́ gbogbo ní tí èyí ṣiṣẹ́ òun tí èyí gbẹ́lẹ̀ bóyá jígà díẹ̀ náà ni ó sọ wákàtí kan wọ́n wà lówó lẹ́sùn náà ni yìí náà ni wọ́n máa san àbí yàfa Ibrahim aha yá ó lè tún lọ bí sẹ́mi lẹ́yìn tí ó kó lọ kọ́dà ó lè má ṣe jọgbọ̀n sí wọn náà ah, ó ti iṣẹ́ òjọ́ náà ni gbogbo àwọn nǹkan báyọ̀ ọ̀dà kì í jẹ́ ká alùbáríkọ̀ wọnú owó toroko inú ẹni tẹ ẹ serú ẹ fún òle dùn ọkàn gba ká pé ńgbẹ tí ní union yìí tẹ ẹ ń senu kò sì lè sọ jígà fúnra rẹ̀ yọ gbà náà ni but ibi tí islam bá ti ráyè jókòó gbóòrú nǹkan báyọ̀ gbọ́dọ̀ ráyè torí ìnira tí èèyàn bá fà ṣé yúníọ̀nù oníjìgà lẹ́yìn lẹ́ fi fara nìyẹn lónìí àwọn ọmọ tí yín náà náà dálé ìwé lẹ̀ wọ́n máa lọ àwọn náà wàá dá yúníọ̀n lẹ̀ gbogbo ìtẹ́ gbàmbí jìgà wọn àwọn náà fọ́ọ̀mù yúníọ̀n wọ́n wàá gbà ní lọ́wọ́ yín ìjọ táwọn náà bá ti ṣe yíwọn àwọn ẹ̀yẹ ọmọ tí wọ́n gbà náà bí epo làwọn náà ń tà bí kankan ní àwọn náà fọ́ọ̀mù ntí máa ṣẹlẹ̀ nù téèyàn bá ti lò fún ọlọ́run ẹ kéèyàn má máa rò pé àwa ti rí wọn mú jàǹbá ọmọ tà fún jàǹbá ni nípa báyìí gbogbo eléyìí ọbọ sábẹ láàyè bí hadirun lè bá a dùn náà. ayé láàyè kó nù láhù simsara. حديث ولاكتا عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حائطه إن كان نخلا بتمر كيلا وإن كرما أن يبيعه بزبيب كيلا وإن كان زرعا أن يبيعه بكيل طعام نهى عن ذلك كله صلى الله عليه وسلم abdullahi bin umar radiyallahu anhuma ló gba hadithi eléyìí wá nínú àwọn ọjà títà rírà tá nàbí kọ gbogbo ń tà ń kà yìí báàbù ma yunha anhu minal buyu àwọn ọjà títà rírà tá nàbí kọ òun là ń kà láti kọ́ra láti before hajj mọ̀rọ̀kọ́ òun náà là ń kà ara ẹ̀ náà ni hadith yìí pé lára ń tà nàbí sọ̀rọ̀ sọ́làm tó gẹ́gẹ́ bí òfin ọlọ́run tọ́lọ́run fi rán nàbí òun ni tá à ń pè ní kíni al muzabana kí là ń pè ní muzabana ànyàbí asamara ha ìtuhi nkàna nakhlan bitamrin kayla ìtumọ̀ ẹ̀ ni pé al muzabana nínú sharia tàrífù rẹ̀ òun ni pé kíni bẹ́yìí màálùmín bí majhul bẹ́yìí màálùmín bí majhulin tantaama káfi gbantaama kéèyàn tanti ama kọ́ wa fi gbanti kíni ntí ama ẹnìkan mú ntá ama wa ẹnìkan mú ntí ama kalẹ̀ wọ́n sì jọ ta fúnra wọn ìtumọ̀ ntá ama ni pé níta ama ò di wọn rẹ̀ eléyà oní olójútu bíyàn bá fẹ́ ta irukini yìí nísìnyí wọ́n kà ní èjì mẹ́ta lọ ta ní mẹ́rin ni àbí èyí tí ń jẹ́ mùsàbánà ń pọ̀rọ̀ èso ni ká mú ẹ̀xámpù yẹn wá òun ni lápèjúwe àpèjúwe àkọ́kọ́ ni nkánà nakhlan tó bá jẹ́ làbídùn èèyàn fẹ́ ta làbídùn lápèjúwe ẹ mọ̀ pé n ti ń jẹ́ làbídùn yìí táwa ń pè ní làbídùn stages ni ní lọ́dọ̀ àwọn Lárúbáwá ìgbà kan ní ọkọ̀ máa jẹ́ kíni balẹ̀ tó ya yóò di ìgbà kan yóò di kíni rotọ́bù èyí tó ti ń lọ tán yóò tamuru táwa máa tamuru tamuru ìgbà tí ó fi wà lórí igi ní bálíkù àti rótọ́bù yìí kò ṣeé ṣe kéèyàn mọ iye kílò mélòó ní ọwọ́n ẹ̀yin náà lọ wo ṣe rí rótọ́bù rí làbídùn tá à ń pè ní rótọ́bù òun ó tóbi nígbà ó sì wà lórí igi yóò ṣe mọ̀dùnmọ̀dùn ẹ yóò ṣe kíná mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ àbí kò ní gbẹ irú eh, irú làbídùn ẹyọ kan ibẹ̀ yẹn bá ń sọ tọ́ fàmì sí pé n sì wo bí ó ṣe rí tọ́ba di tamuru tọ́ba di kíni tamuru tamuru lè ti wọ́n ti ká tó ti gbẹ tá à ń jẹ yẹn ìwọ náà wàá gbé sórí skéèlì wò gbé sórí kíni skéèlì wò ó rí pé kò lè bára wọn mu èyí tó ti di tamuru yìí túláàsì yóò ti ṣe kíni yóò ti dínkù séyìí ti ń bẹ ní orí igi àpèjúwe mu kila nabi wa wí bí ni pé sọ àṣọlọm kéèyàn wá ní orí igi làbí dùnmí yìí jájọ ṣe pàṣípàrọ̀ ìwọ mú pẹrẹgì làbí dùn mẹ́ta wá làbí dùn tá a ti tó ti gbó tá a ti ká tó ti tá n pè tamuru ntí o fi gbà ní rútọbù rútọbù mi ẹ làbí dùn lọ kọ́mọ̀ jọ̀hún láyé anabi sọ̀rọ̀ sọ́lá mi but àwa náà lè lò ó fún nǹkan mi mango lápẹjúwe wọ́n ti ní mango lé ọ̀wá fi ń ta mango orí igi àbí eh, gbogbo nǹkan tó bá wà níkíni lórí igi ọmọ fi ta èyí tí torí pé màálùmí bẹ́yìn màálùmí bí màjúwòlì ni ó ṣẹlẹ̀ ẹ kàn fojú wo ni pé ó ṣe déédéé rẹ̀ náà ọ̀kan bẹ tẹ́ ẹ mọ̀ ìwúlẹ̀ mọ̀ irú làbídùn tẹ́ ẹ lé wọn nísìn àgbẹ̀ ti mọ iye tó ń wọn àmẹ́ ẹ lè mọ iye tí ń bẹ lórí igi eléyìí la ń pè ní al musaabana ó lè jẹ́ làbídùn àbí kó jẹ́ karmun ẹ̀ẹ́ ẹ̀yìnàbù làwa máa ń bí àbí lọ́dọ̀ àwọn alárúbáwá ó nígbà kan tí ó náà ni ó nígbà kan di kíni zabibu zabibu níbo náà bá ti di bíi tamuru stages ni lọ́dọ̀ wọn ẹ̀yìnàbù kan yẹn yìí so ẹ̀yìnàbù gírèpù gírèpù táwa ń wí wọn ó pè ní kíni karmu ńgbà yóò jẹ inabu yóò sì jẹ kíni zabibu ńgbà kan zabibu nígbà tá a bá ti ká tó ti gbẹ kọ́dà wọ́n lè ti sá sóòrùn kéèyàn máa ta inabu èyí ń tiẹ̀ clear púpọ̀ tẹ́ bá rí bí inabu sẹ́yìn kó mi ń bẹ́ nù inabu ẹ grape ẹ mọ bí o ti rí tó bá sì wà ní orí igi ẹ wá wo ti ń jẹ́ zabibu ẹ ta lórí zabibu rí zabibu ní ju kínkínní because yóò ti gbogbo omi yẹn ó ti kó mẹ́ẹ̀ yóò ti wá lẹ́pọ̀ mímba tí wọ́n ń pẹ́ sí náà ni yóò tún máa yóò tún máa ra kéèyàn wá pé èmi fẹ́ jẹ iná bò zẹ̀bíbù lèmi nílé ọ̀yájà jọ mú àpò kan zẹ̀bíbù wá fi àpò kan iná bò yìí wọ́n àpò kan àkọ́dọ̀ tápò méjì bó ṣe wà lórí igi wọn bẹ́ẹ̀ yọ̀ màálùmẹ́ni bẹ́ẹ̀ mà jù kọ̀dá wa in kana zara'an ó sì lè jẹ́ nǹkan èso míì bíi kíni bíi yangan àwọn zarinu tọ́hámù oúnjẹ bíi àgbàdo bíi hẹ́ńtọ̀ bíi jéró bíi ọkà kàbọ̀ bíi ọkà bàbà gbogbo oúnjẹ míì tí ó bá lè jẹ bí yẹn bá ti ń ta ń ta mà tí ń gba kíni ntí àmà òun là ń pè ní kíni al muzabana naha andalika kullihi anabi ṣe kíni anabi kọ gbogbo irú ọjà báyìí kíni ìdí tó fa eléyìí ẹlòmíì lè mọ pé a bọ́tà lè fojú dà wa náà lè mọ eye ẹ làbídùn báyìí pẹ̀lú yekene àwọn àlùfáà oníṣẹ̀ríà onífikiri wọn ní kọ́ ìdà kan nínú fikiri tí wọ́n ń pè ní ashaku la aljahalu aljahalu bitasawi kalilmi. بالتفاضل الجهل بالتساوي كالعلم بالتفاضل gbogbo bí tí sẹ̀rí abá ti ní déédéé ni kí wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àwọn nǹkan rìbá ni tí ẹ gbọ́dọ̀ fi pẹ́rẹ́gì kan ta méjì gbogbo bí sẹ̀rí abá ti gbófin kí nǹkan ṣe déédéé kalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ change ẹ̀ àwọn afáà ní alijahalu bí tasawi tí yẹn bá ní ah, kọ̀ dánlójú àmọ́ ṣe ilmi bíbà tẹ́ ẹ ti mọ̀ kó jura wọn lọ ní sẹ̀rí àtúrìtì rẹ̀ aljahalu bitasawi fima yushtaratu fihi tasawi kàlẹ́ ilmi bitafadul nípa báyìí kọ́ àyídà muzabana nìyẹn àwọn tí a lè ta tá a lè fi exchange ara wọn nínú àwọn èso. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Number one number two ẹ̀ẹ̀kan lọ́dọ̀ àwọn obìnrin ti wà ní. wọ́n ní ìjẹ́yàn lè gba ẹ̀bùn tí wọ́n máa ń fúnyàn ní ibi iṣẹ́ ní àsìkò tí a wà yìí tó jẹ́ oṣù àwọn tí ń ṣe oṣù Islam so bíi twenty five àti January first pé ṣé àbùtá máa ń pín ibi iṣẹ́ ṣé mùsùlùmí lè gba irú ẹ̀bùn báyìí. tọ́pọ̀ pé Christmas síbí báyìí. Eh, alukur'an kẹrìmù ni ọ̀dà sọ̀rọ̀ a sì gbọ́dọ̀ gba bitọ́lọ́mba gbé ọ̀rọ̀ rẹ̀ ká lakum dinukum waliyadi kò síjà ń bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìbágbépọ̀ dáadáa ọ kọ́ wa ń lù ní kí o ẹ̀sìn tiwa ni tiwa kò ní jẹ́ pé à ń tanra wa òun ni tíyẹn bá wo sábàbù nùzúlì àyà kùránì yìí kí ló fà tó fi sọ̀kalẹ̀ ni pé àwọn kèfèrí wa bá nàbì pé mọ̀wùlẹ̀jà máa já sallallahu alaihi wasallam bọ́ bá dijọ́ tá à ń ṣe tiwa wọn náà wá ká fún wọn náà ní lápèjúwe ni o bí irùkẹ̀rẹ̀ ni á fún ọ ni bí bàǹtẹ́ ni ọba wa ṣe bọ́ba sì dijọ́ tí wọn náà fẹ́ ṣe tiẹ̀ náà báwa náà wá láwà ní lápèjúwe kájọ mọ́ àwọn míì ń ṣe lónìí o nta ya torí ẹ sọ̀kalẹ̀ láyé anabi sọ asọlám tọlọ ló ń wọ gbà àwọn ẹlòmíín ṣe lónìí bẹ́ẹ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ kọ́ wọn èrè ọlọ́run fún eléyìí wọn pàtó lọ́nba ti ló ń wọ gbà tó sì torí ẹ̀ tó sọ odidi sóra kalẹ̀ ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ islam rẹkọmẹ́ndé ní gbogbo ọ̀nà ìbáṣepọ̀ òun là ń kà látẹ̀ka yìí ǹjẹ́ ríbi gàdá ti sọ pé ta mọ̀sábánà fún kèfèrí mùsùlùmí ni ọmọ ta fún ẹ́ eh? àbí ta ọjà dìndìjú fún kèfèrí mùsùlùmí ni ọmọ ta fún kò sí ìhun nù islam o ń bẹ nù ẹ̀sìn mi o ń bẹ nù kíni ń bẹ nù ẹ̀sìn kọ́dà ń bẹ nù bíbélì lè má gba rìbá lọ́dọ̀ yahudi ni àmọ́ ọba rẹ lò méjì ọ yahudi ọba lè gba rìbá lọ́wọ́ rẹ̀ gan gbà islam ò wí bẹ́ẹ̀ fún wa o ká bára wa ṣe àtẹlẹsìn mi àti àwa náà níbi àbáṣepọ̀ ọ̀rọ̀ ayé àmọ́ngbà tí a ti lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a mọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kó kálukú ó dó lórí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run náà kọ́ wo ẹni tí ó jà náà lakum nípa báyìí òun làwọn afáàfin ké fún wa pé gbogbo ní tí ọba dàbí ìgbà téèyàn ń gba àyà yìí lójú kò bá a mọ̀ tá a fi ní ọdún nínú téèyàn fi máa ma ẹ̀sìn kan yàtọ̀ sẹ́sìn kan òun lọ́dún àwọn nǹkan mi bẹ tí a máa ṣe tó jọra wa but nínú àwọn tí máa jẹ́ kí ẹ̀sìn kan yàtọ̀ fún kínní omi ni pé ọdún tiwọn ni ọdún tàwọn eléyìí ni òun ló fi jẹ́ ìwọ̀ gẹ́gẹ́ báwọn afa ṣe wí gbogbo ntí ọba ti mú tún pé yẹn ń bá wọn kan sọdún. So tọ́yàtọ̀ fọdún ẹ̀sìn tiẹ̀ èèwọ̀ ni o látàrí kẹne lakum dinukum waliya àmọ́ ìtí ọba ti jọ bẹ́ẹ̀ gbogbo àbáṣepọ̀ yòókù tí ọba ti jọ pé eh, nǹkan kan nú ẹ̀sìn tàwọn kan lè ń ṣe bígbà tó yẹ pé àjọ ní ogbẹ náà ni ọlọ́run nìkan náà ọlọ́run kan náà là ń sìn tí ọba ti jọ bẹ́ẹ̀ Islam nú ẹ̀sìn tó rẹkọmẹ́ndì kase dáadáa sí gbogbo ọmọnìyàn àti mùsùlùmí àti ẹni tí yẹ ṣe mùsùlùmí o tí nù. No ìwé àwọn ẹ̀sìn míì bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ so but ká lo opportunity yẹn ká fi gba ọ̀rọ̀ ọlọ́run lójú Allahu ta'ala. ẹ mo fẹ́ fi bí sẹ́ẹ̀tì nípa ìtajà àti ìrajà náà mo fẹ́ fi ṣe gẹ́ bí àpèjúwe naam so ẹlòmíín gbà tó pé dábàá fẹ́ bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀tì ṣe wáyé nísìn so màá fún ẹnìkan bẹ́ẹ̀ tó wọn níbi Samsung sèmi náà ti lè léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wàá pẹ̀tọ̀ mú èyí wọn wá èmi máa fún ní Samsung tèmi tó tuntun ó wàá fi bí two thousand ó fi kún àbí ìgbà mìíràn bẹ̀dẹ̀ pé bóyá yóò ní kí mi mú méjì wá so wọ́n wà fi fún tó tuntun sí i Eh, alhamdulillah ìbéèrè tí yọ gba àlàyé púpọ̀ ni inṣàlá bí ta bá ra sọ lónìí etí ọba yé ọba dìgbà mi òun ni pé àwọn kankan bẹ tí a ń pè ní amuwalun ribawiya amuwalun ribawiya àwọn owó tí rìbá máa wọ àwọn kankan sì ń bẹ tí èsì owó kínní rìbá èèwọ̀ kí làwọn owó rìbá ọwọ́ àánú hadithi nǹkan mẹ́fà ni àti ntọ́ba tún jọ àwọn nǹkan mẹ́fà yìí kí ló àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí dálọ́mọ hadithi wọn hadithu abi sa'id al-khudri al-muttafaq alayhi la tabi'u dhahaba bidhahabi wala al-fidda wala al milh wala na'am wala al àwọn oríṣi àwọn nǹkan mẹ́fà yìí mẹ́rin jẹ́ oúnjẹ ńbẹ mẹ́rin jẹ́ kíni oúnjẹ méjì jẹ́ owó kíni méjì tó jẹ́ owó òun ni gold àti silver níjọ́ òun láyé anabi sọ̀rọ̀ sọ́làm góòlì táwa ama lónìí náà wọ́n mọ̀ góòlì ńgbà yẹn but òun ló tún dàbí owó láyé anabi sọ̀rọ̀ sọ́làm bẹ́ẹ̀ bá fẹ́ ra nǹkan góòlì ni ó wọ̀n pé iye góòlì báyìí ni mo ní tí mo fẹ́ fi ra nǹkan báyìí kódò sí kọ̀ntínú di àìpẹ́ kọ́dà dò ní gan náà rí ọ̀pọ̀lọpọ̀ owó currencies àwọn ìlú àgbáyé ẹ̀ wọ́n máa ń jẹ́ kí ó ṣe déédéé irú gold tí wọ́n bá ní gbogbo ayé ṣe ń bá a lọ́nu ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní bí ọgbọ̀n ọdún sẹ́yìn ní seventies káwọn amẹ́ríkà tó yarí pé àwọn ọgbà yóò má àwọn máa tẹ dọ́là àtàwọn ògbóye táwọn bá fẹ́ tẹ gbàràǹtí. ekọnọmi da ayé láàmú but ní kúkúrú ní tà ń sọ nísìnyí pé azahabu alfidda nínú owó kínní nínú owó rìbá ni gbogbo ntọba bá tún ẹ́ tó tún jọ bẹ́ẹ̀ ni melihu gbogbo ntọba jọ bẹ́ẹ̀ ni gbogbo jọ èyí táwọn afọwọ́ àgbò ni pé èyí tẹ́ mú wáyé ẹ́ samsung kan sí samsung. ìjọba kankan mú nùràn amuwalu alamuwalu ribawiya asita tanabi katale sallallahu alaihi wa sallam ìjọba kini lápèjúwe ní sàn àwọn èyí tí o tún bẹ̀ ni pé náírà àti kọ́bọ̀ kìlọ̀ bá mu nínú tá a kàkálẹ̀ yìí kéèyàn wá sọ pé anabi ọ̀dà kọ́ pé má gba rìbá nù náírà àbí kọ́ máa ti ń wí ni torí ipò tí náírà àti kọ́bọ̀ wà lónìí òun ní kíni òun ni dáhàbù àti fídọ̀ wà ní ayé ànábi sọ̀rọ̀ kò fi yé báwọn kì í sì pa alẹ́ nù kan mẹ́fà ń péré bọ̀tà àtàwọn nǹkan míì náà tí ọba tún jọ àbí kéèyàn máa sọ pé ànábi ọ̀dà kọ rẹ̀ sí bí ọba dákọ rẹ̀ sí ọ̀dà kọ hìntọ́ ọ̀dà kọ ńtọ́ jọ sotiye òun ni púpọ̀ náà àwọn wo èmi ni Samsung ni èmi Nokia ni nǹkan nǹkan ìgbà àwọn eléyìí ò sí nù. No àmúwálùn rìbáwíyà nípa bẹ́ẹ̀ bẹ́yàn bá rí i pé samsung tòun tuntun tó ní ìwọ́gba méjì wíwó rí òfin rọ́pò rẹ̀ wọ́n ní òsì tó burú mbẹ́ o kínìdí ni pé àwọn ò rí pọ́jọ́ kankan nù kínni nínú àmúwálù àrùbáwíyà tá nàbí wí sallallahu alayhi wa sallam etí púpọ̀ nù àwọn afa ìgbìyànjú wọn nìyẹn but advice tá a wà wí ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣtihádù ni èèyàn lè wá dọ́dọ̀ ọlọ́run kọ́ ọlọ́run ó pé a ò rí bẹ́ẹ̀ anabi hmm? sì ti wá kọ́ wa pé fama ni takọ́ àṣùbọ̀ àwọn tí wọ́n bá ti rújú pé àbí àbí anabi ni ọ̀fẹ́ kan ṣe kínni ọ̀fẹ́ kan má dé díẹ̀ fakọ́dé sitabara a lè di ìnìyí wọ́n ẹ̀rù òun ni advice tèmi àtọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa òun ni pé múnú nokia rẹ àbí samsung rẹ ẹ kọ quantify rẹ pé ẹ ẹ èèlò ló tó àbí ẹ kọ qualify rẹ kún ó mú kún kún ó price yẹ fún ọ ìgbé kíni èèlò ní kíni èèlò ló tó lápèjúwe a nokia yẹ ti ń lò tipẹ́ kankan ẹ wo gba àwọn fóònù àwọn samsung kankan tá à ń lò kíní kan bẹ tó bá ti tẹ kọ́ra àwọn sọ iye ẹjọ́ tí o ti ń lò bóyá wọlélẹ̀ kẹta tí tó ń lò tó rò pé tuntun ni àwọn ó ti ń bẹ nínú sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan pé ìjọ báyìí ló kù ní ló kù fáktírì àgbà fóònù téèyàn ti lò fún iye ẹjọ́ báyìí àbí nǹkan kan àfa fóònù yìí ọ̀gbọ̀dọ̀ ju five thousand lọ́mọ́ tiẹ̀ tó mú lọ́wọ́ òun kọ́ à òun wọ́ ti ten thousand ọ̀dà bá ń kó five thousand èmi ọ̀ wá fi five thousand kún ẹ̀ ń ra ẹ̀ ń ra kínní ẹ̀ ń ra o ní ten thousand èyí ń faqad istabra'a li dinihi wa irdihi. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين